Yeah, mm, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, I, oh. lójú ara lójú ara. ọmọ àjànà kú tí abẹ́ fi ilẹ̀ ni èmi mo ju erin òrò abẹ́ lọ <laughs> óyá óyá jẹ́rù ẹ̀. <laughs> àfikún bẹ́ẹ̀ ló ẹlẹ́sìn jẹ́ óyá óyá. lẹ́yìn ìyá mi ọ̀ṣìmọ̀ ẹ̀rẹ́ nàìjíríà gbàdúrà ní àmì ọmọ arówó lòbí ẹ̀rọ bí ẹ̀kẹ́gbọ̀n bá ti bí i ọmọ àìṣàmùsùn tí àgbẹ̀ fi ilẹ̀ eré mi bí eré ò bàjẹ́ lọ bàbá láwùsà ilé ẹ̀kọ́ mi mi yẹ kọ́kọ́ àtàlẹ ṣùgbọ́n mi fẹ́ jẹ mo ti jẹ ara ìsísí tí mo dá ojú ilẹ̀ lẹ́kọ̀ọ́ nínú náà tí mo ṣé àmàlà ni kí mo fẹ́ ní àdúráìsì. àmàlà dànù. àmàlà dúdú àná. bẹ́ẹ̀ ni wọn. ọgbọ́n ó ti mọ̀ àràbíyá ah, gbà wọ Yeah, yeah, yeah, yeah, hey, hey, I, oh, mm, hey, I, ọmọ rẹ̀ búrọ̀ kan bọ́jú ẹ̀yọ́, àìpẹ́ ìjọba. Oníkẹ̀ẹ́pọ̀, ọlọ́kùnrin yìí, Ajíbọ́lá, ọmọ ìgbáyé wọn, sọ́mọ́lẹ́yìn. tó bá fẹ́ ṣe mọ́mọ́ yìí wà á kọ́kọ́ tó gé ewé yẹn báyìí báyìí wà á kó ewé àwa ṣe báyìí àwa fọwọ́ sínú ọ̀tá àwa bù mọ́ ẹwà àwa bù sínú àwa ṣe báyìí. Um, Màmí, mo ń ṣàkíyèsí kinní kan. Ṣé ewé tó fi ń pọ́n ẹ̀kọ, òun náà ló fi ń pọ́n mọ́ínmọ́ín ni? <laughs> Irọ́ o, ìwọ gbọ́ tó ń sọ pé ẹnìkan yìí fẹ́wé kéwé ju oyè ó kọjá ewé àkókò. Kì í ṣe gbogbo ewé náà fi ń pọ́n mọ́ínmọ́ín. Ewé wọn àtẹ̀wé gbòdòdì ní tó fi ń pọ́n mọ́ínmọ́ín. Ẹ kọ́ lè máa àti àwọn ọmọ ẹ̀kọ́ ẹ̀kọ́ grandma mo fẹ́ra mọ́ imọ́. ó kù díẹ̀ òun ni mò ń pọ́n lọ́wọ́. ìgbà ló máa jiná báyìí. ọ̀ mọ ìmọ̀ yìí ìṣẹ́jú àyà ò ti jiná. kò sí wàhálà jẹ́ fún yín lówó lẹ̀ torí mi ìfẹ́ wa tó térò bá wà ti kò rí báyìí tó kẹ́ bá mi múlẹ̀ ẹ ṣe mọ̀. mélòó ló fẹ́ ṣẹ́ lẹ́yìn ló abẹ́ lẹ́yìn méjì kí lorúkọ ẹ. ẹni ọlá ni ẹni ah, <laughs> ẹni ọlá ló ṣẹ́ mi lọ́wọ́ ó ti kọ́ láwọlé wa. ẹ ṣe nígbà dání. ok ma. torí tó bá dé kó lè rán mi létí kí ló ṣe porúkọ ẹ sí. Ẹniọlá. Ẹniọlá. Ah, má ṣe o ikú máa bọ́ lájẹ́ o àwọn òbí ẹ wọ́n lérí lẹ́ka wọ́n níbi gíga láyé ẹ wípé gbogbo ibi tó bá fẹ́ kàwé ẹ̀ dé àwọn ṣetán àti ràn àwọn tó o ṣeun olúwa ló ṣọlá ó bà ní kò tí ì bàjẹ́ ṣé bẹ́ẹ̀ mi ṣì wà fún ẹ mo bá fẹ́ kàwé ẹ dé mo ṣetán láti rán ẹ débẹ̀ wọ́n ò ní ta mọ́ìmọ́ì ìwé gíga ló máa tó wà dépò gíga gbàrà ọlọ́run ẹ ṣe máa mọ́ìmọ́ ilé lò ẹ bá mọ́ìmọ́ ẹ̀jẹ̀ pọ̀ o mọ́ìmọ́ ilé lò ẹ bá mọ́ìmọ́ ẹ̀jẹ̀ pọ̀ o mọ́ìmọ́ ilé lò. why why my place you go báwo everything ma wa okay God things are possible ṣe yẹ. Ah, ah, báwo jẹ́ kẹ́ ah. padà jẹ́ kẹ́ padà àwáyé rè bàbá àgbàlagbà ìlú ìlé ọ̀gá ọjọ́ mẹ́ta you know this Hide your face. <laughs> Go and die, You're sọ́ọ̀sì ọ̀yọ́. Tí wàá ní gángan. Bí ti ń dàbọ̀ ẹ̀yin kọ́pà. Akọ̀ní ka kàwọ́ kàrà náà dà ẹnu gbẹ̀. Sáàmù máa dé. Aláwí wa ò tó nǹkan kan sí akọ̀ní ka ṣáà. Èyí gbà kí ọmọ ìjọba lè. Who does not know? I just know that I just know. You mm. never know. Èyí ti bẹ́ẹ̀ lọ àwa àwọn àtẹ̀mí tó now. Kò sí wàhálà náà. Sọ̀rọ̀ àwọn àríwá. Gbogbo ẹ̀ sẹ́jú àwọn àrẹ nàná. Ọ̀nà owó aláwí But they gbẹ́nu sí. Ẹ kò sí wàhálà. Gbogbo ẹ̀ kó náà dáná. Àríwá àwọn bá tọ́ mi lé alọ́rọ̀. Sílẹ̀ bàbá. Jọ́ọ̀gì o sún màá ṣọ́. Bí a ṣe ń sọ̀rọ̀ ṣẹ́ẹ̀rí kò sẹ́ni tí ó máa wà tó sọ pé òun láì kéde rà ó kàn jẹ́ pé oúnjẹ tó ní kálukú wa kàn láì ọ̀tọ̀ọ̀tọ̀ gẹ́gẹ́ bí ẹ ṣe mímú fúnra mi èmi ọmọ ọlọ́fà mọ̀jọ ọ̀làlọ́mọ ọba bíṣújú ọkọ. ǹjẹ́ kan mọ̀ ṣẹ̀bọ́n wọn ní ànàmọ́ ló ń jẹ yín lọ́fà. bẹ́ẹ̀ ni mo parọ́. ẹ̀gbọ́n náà ẹ̀gbọ́n náà ẹ̀gbọ́n náà pè ní ànàmọ́. wàá máa fọ́ọ̀hún pọ̀ tíì ànàmú nìkan kọ alomọ ni ó máa nà mọ́. ànàmọ́ sì kò dé kò. It's okay. I don't know. I don't know. I go soon know. Bọ̀bọ̀ yìí ní problem. Sori nǹkan tó ń ṣe láti sọ pẹ̀lú àná mi nǹkan tó ń sọ ní pé sori kò sí ìlú tó wà tí wọn ò kí ní orúkọ tó máa ń fún oúnjẹ tó fẹ́ràn jù kò sí nǹkan tó ń ṣe láti sọ. Mm, like for example now, taba, taba, dé Ìlọrin, a máa bá wọn jẹ túwó. taba, kúrò ní Ìlọrin, mm-hmm. tàbá lọ sí Ìjẹ̀bú wọ́n máa fún wa ní ìkọkọrẹ́ tá a bá wá jẹ ìkọkọrẹ́ tán a máa wá yà sí ọ̀yọ́ a lọ bá wọn jẹ àmàlà àti ọ̀yọ́. so ìyẹn ti túmọ̀ sí pé o ti ṣe documentary dáadáa. ó mọ̀ pé mi láì kò ń jẹ kápá hmm. tẹ́lẹ̀ tí. Hmm. èyí tó bẹ̀. a ti gbọ́ gbọ́n analysis tẹ̀ ṣe lẹ́nu ẹjọ́ ìlú wo gangan là ń thank you for that question tábà tí kò mọ̀ a wá lọ sí Ìbàdàn a lọ bá wọn jẹ àmàlà àti ọbẹ̀ gbẹ̀gìrì tó ṣàpápá. abúlá wá bá mi wá ogun fi aláwọ̀ ah, lèmi máa ń láìkì. lèmi máa ń tó láwọ̀ lèmi máa ń láìkì. ìlànà láwùjá lé o láwùjá lé àṣé gàǹbàrí sani nànà àwáwò àṣé gàǹbàrí sani nànà àwáwò zànà láwùzá lé ajọ́nà náà àwáwò àlàyé ayé àlàyé ìyá àlàyé ìyá ayé ajọ́nà náà àwáwò àlàyé ìyá ayé. o kọ́ fún mi tí mo kọ́ fún ọ ọlọ́run ti máa lè kọrin aláwùsá fún yàn tí máa fi lè kọrin aláwùsá fún yàn mo ti kó ń tọ̀ ǹjẹ́ tán pátápátá àti láyé àti lọ́run. Ọlọ́run <laughs> sọ mọ pé nání nání nání déyà bá ní nání ọ nání ní tí mo rò pé mo lè kọ tí mo lè fi tí mo lè fi géènì eh, art keke ni mo <laughs> ni mo sì kọrin tí mo kọ tó ń kọ lè set me out tó <laughs> rí pé mo rà mí yàtọ̀ lónà set me out just set me out àbí bí ẹ tó lè dẹ̀ dé lábà blood tọ̀ Ọlọ́run aṣọ ìwọ̀n gan ni o ó wọ́n gidi gan ni o nítorí ilé ìtòkè ilé ọba dé ilé náà ó tún ní ilé ọba dé wá wo ṣòkòtò. wọ́n gan o bàtà yìí náà tún fi jáde àwọn. ẹ má wọrí má máa rò ó. Ah! mo bọ̀ gbà nígbà tó kọ́kọ́ làwọn ọmọ ìdílọ́ gba wá ìtàn. Eh! ẹ dúró eh, ẹ dúró ẹ dúró ẹ dúró ẹ dúró ẹ ẹ lọ ní ẹgbẹ́rú mi à. ọ̀yà ọ̀yà ọ̀yà ṣe ẹ wọ bí ẹ yà wọlé pa òun ni ẹ tẹ̀lé kí ló ṣe yín ẹ yà wọlé sa ẹ ṣe ya wèrè ni bọ́ọ̀lù yóò ṣe máa ṣe nǹkan débẹ̀ tẹ́mọ̀ sọ sí bíi bí ọmọ sì fi bí ìlànà olórí burúkú ọmọ òsì gbogbo gbogbo ẹtì bẹ́ẹ̀ máa dùn gbogbo gbogbo ẹtì bẹ́ẹ̀ ó ti bẹ́ẹ̀ máa ó ti bẹ́ẹ̀ ó ti gbogbo ẹtì bẹ́ẹ̀ kì ó bẹ́ẹ̀ kì ní àwọn wèrè bẹ̀rẹ̀ ìjà òfu ẹnu kí ló ṣẹlẹ̀ láàrin yín gangan. kó bá mi mú nǹkan ló dẹ̀ di wèrè tó ń dánwò. ìwọ náà ń ṣe àbí ní ọmọ ìyá kan náà láì sára àtàsíra yín níbejì ìbejì ha ó mọ̀ sí o àwọn bèjì ọ̀ràn tó jẹ́ pé àwọn wáyé wọn bí bẹ́ẹ̀ da fúnra járaja wọn wáyé ọlọ́run ọ̀bára wọn sọ̀tà tí wọn fi jáde láyé kí wàá lẹ́yìn méjèèjì onírùngbẹ̀bírùngbò búkọ kí ló ṣẹlẹ̀ sí wọ kí ló ṣẹlẹ̀ sí wọ agbọ́ tiẹ̀ kí ló ṣẹlẹ̀ sí wọ. ọ̀gá òun ni òun máa ní eléyìí ló sí ọ̀lẹ́ mi lórí àjọdé ilé kan náà la jọ ń gbé o. ṣàlàyé ọmọ pé mi ò mọ̀ mi ò sí ń bì wọ́n fi ìwé yín ránṣẹ́ ń tẹ́ débi ni. àjọ àwọn ọmọ mi táwọn gbé sí àwọn wèrè ọlọ́run ló ní padà wá bí. tani ń jọ́dọ̀ bí. kẹ́ni kẹ́ni kẹ́ni kẹ́ni ẹ bọ́ta nínú ọkọ̀ ọlọ́kọ̀ nínú ọkọ̀ ọlọ́kọ̀ kẹ́ni nínú ọkọ̀ ọlọ́kọ̀ kò ní yọ nínú ọkọ̀ ọlọ́kọ̀ nínú ọ̀pọ̀lọpọ̀ ah tó bá yẹ wọn aláwọ̀ gbọ́kọ̀ lọ àwọn bí sẹ́yìn àwọn bí sọ̀rọ̀ ajé ọjà ọjà òwá ọjà ọ̀tà ìwọ aráàbò ni wọ ta ni ọ. níbẹ̀ ni mo wí ẹ̀rẹ́ ẹni bí ẹnu pẹ́pẹ́ yẹ ibẹ̀ ẹ̀jẹ̀ ìdè ìdè ìdè ìdè ìdè ẹ̀rẹ́ ẹni bí ẹnu wèrè ó lọ sí i wọn ẹgbà tẹ pé àwọn òbí yín ibi tí wọn bá rán yín lọ ẹ nílò ọbẹ ọkùnrin lẹ́ẹ̀mọ wá kiri olórí burúkú tó ti wọlé pọ̀ ló ń fẹ́ mú mi dé bọ́dà ni. bọ́dà wèrè wọn olórí ibú bọ́dà ìkútọ́nù àbí ti UK ó lọ sí i ọmọ wèrè máa wọ ọmọ under age tí wọ́n ń kí ọmọ ilé ń kí ìmọ̀lẹ̀ under age ọmọ seventeen years ọmọ tí o ti wọ ọ tí o ti wọlé ya olórí burúkú ni ọ màá lé ọm bí màá lé ọm bí màá tún lé kejì rẹ láìsí pósẹ̀ mi màá lẹ́yìn méjèèjì màá lé ẹ̀yìn méjèèjì mi ni mo sọ bẹ́ẹ̀ fún yín mọ̀jà mọ̀ mọ̀ wò tí mo pa tí mo pa ńlọlọ́kọ̀ màá rí bọ́ọ̀tù ẹ̀fẹ́ tó lọ́kọ̀ yìí wọ́n padà lé wọn ní èmi ni mo sọ bẹ́ẹ̀ wọ́n lọ lè jó sopí rẹ ní kirikiri èmi mo sọ bẹ́ẹ̀ fún kí ti ẹ̀ ní wọ́n jẹ́ ń gbọ́ra mi. tẹ̀lé mi ká lọ bá yín wọlé ní ọ̀rọ̀ kan. tuntun o ṣe kó tó ọkọ̀ mi. ṣòro wà èmi kan tí mi ò ṣe ìtọ́gbọ́ kíní tí ń le. Kò gbé nǹkan kan o, kò gbé kí ni? Wà láìta láì, ó ṣe nǹkan kan. Ṣé lọ́gá ká wá? Ó lọ́gá ni mò ń gbọ́lẹ̀ kan. Wà láìta láì. Mo rò pé ń jà ni àjà so o ò tí wàá ṣe kankan. àní mo ti wọlé gan tán mo ti wọlé tán ọ̀gá ọ̀gá sílẹ̀kùn ni. àníwọ̀ ọgbọ́n máa ń fún bù bá wọlé tilẹ̀kùn kó ṣe nǹkan tó máa ṣe báwo lọ̀gá ṣe fẹ́ mọ̀ wọn ò ní mọ kọ́kọ́ ìgbà tó ṣe mọ́tò mi ni. báyọ̀ ọmọ yẹn ó dé díẹ̀ ló kù àní mo ti dé bọ́dà sẹ́ẹ̀ ọlọ́run so ó tún sọ ó so òun sọ fún mi sí pé o ò ṣe nǹkan kan àbò wọlé ń ṣe lọ́wọ́ náà lọ̀gá ká mi. Ah! báwo ló ṣe máa ń ṣe báyìí lọ́mọ tó dùn báyìí títí pé èmi kan fúnra mi mò ń wá pé kí n fún lẹ́nu mo wá fún ẹ chance wọn sọ pé òun ni mo ó bà ní kò bàjẹ́ tó bíbí síbi pẹ̀lú bá a dúpẹ́ ẹ ṣe ẹkùjọ́ mẹ́ta ẹ fẹ́ra mẹ́mọ́ ẹ sọ ẹ ṣe mélòó lẹ fẹ́ra. ọ̀rá kọ́ ẹ má bínú bí ẹ̀ṣẹ̀ gbé mi ní tí bá ti ń lọ sùn máa rà lónìí bẹ́ẹ̀ lẹ́ṣẹ̀ gan. ẹ gbẹ́rù mi. ẹ ṣe o. ẹ ra mọ́ ẹ. ibi tá a lọ yìí a máa ń kọ́ débẹ̀. <laughs> ẹ ra mọ́ẹ́mọ́ ẹ̀jẹ̀ kọ́ o. wait o wait o ọmọ ìkọ́rẹ́ ni ọmọ onímọ̀mọ́ yẹn. mo fẹ́ jẹ mo lọ mímu. Ah, ah. just one minute. má bẹ̀rù mi ò mi ò paná ṣáà máa lo ọkọ̀ máa lò. mọ́ẹ́mọ́ eléèlò. àwa wò ah. ìyàwó sọ. ọ̀dà fẹ́ràn mi. àṣọ around yìí ló ń bẹ́ẹ̀ ni mo máa kiri kọjá gbogbo nígbà. ó wà ó ò báwo ni ṣáájú wa. fine sir. Wow, I'm so beautiful. Like mi ò rí ẹ pẹ̀lú ṣépù mo ṣe máa ń múra tẹ́lẹ̀ máa kàn ọ́ gbogbo ẹ̀kọ́ bá ara like pípé ọ̀n borí ọlọ́run mọ́ra ni mo so báwo ni wàá lẹ́nu. um, what's your schedule? Pé um, mo fẹ́ take opportunity and invite us to the party. Um, mo fẹ́ ṣe bẹ́ẹ̀ bí mi next I want you to be around. Mi ò lè wá. Kí grandma ní jẹ́ kí n wà. ó ń ṣọmọ kékeré náà yá ìbí kí ọ ó lè talk wọn wọn á dẹ̀ jẹ́ wàhálà àwọn ọ̀rẹ́ mi kan fẹ́ ṣe event mi lè fẹ́ lọ stuff like that. wọn ò ní jẹ́ kí n wá. wọ́n ti ta bá ṣe báyìí jẹ́ ká kí ni kò wá supply wà ní mọ́mọ́ ẹlọ́jọ́ yìí nǹkan tí màá kàn ṣe ni pé màá kàn sọ fún petra mi kó kí ó ń ba many minutes there let's put mọ́mọ́ ìwádìí wá supply wà á bí wọ́n ṣàlèjẹ́ kó wá sábà nípa. Mm, mo lè wá ta mọ́mọ́ ẹlọ́jọ́ yìí. àwa wò ó bá dùn àti ẹ̀ka sàn. ẹ ra mọ́ìmọ́ ẹ̀jẹ̀ pọ̀ mọ́ìmọ́ eléyò ẹ ra mọ́ìmọ́ ẹ̀jẹ̀ ah wọ́n sọ bá fi dúpẹ́ mọ́. pẹ̀lẹ́ tiẹ̀ ìwọ tó pẹ̀lẹ́ tiẹ̀ ìwọ lè kọjá lọ. wọ́n kí ni kí ni and I'm in love. Ah. Dr. Lola, kí ni gbogbo náà sẹ́yìn sílẹ̀ àtọmọ yẹn jọ ń Oh. é? Bẹ́ẹ̀ ṣe love in Tokyo. Oh, ó yẹ sáà mọ̀ lédi yẹn náà tó máa ń ta àwọn Yes, of course. Ṣé fẹ́ butcher. I'm am crazily involved with that girl. Lọ́mọ onímọ̀ money. ẹ̀. Wo ṣe fẹ́ gbọ́? Ìyá ọmọ mi

wà. bó ló ṣe mọ bí. mo béèrè lọ́wọ́ àwọn ará àdúgbò ni àwọn náà lọ júwe bíbá ẹ̀ fún mi. àwọn ará àdúgbò láwọn mọ̀ mí àbí sálà wa sálà wa mi nǹkan proud ni <laughs> kò sẹ́ńtì ọmọ wa tí ò wá sí mo mọ̀ rí ọ. mo wá rí nípa ìwé mi náà ni. lórí education yìí. bẹ́ẹ̀ ni. ẹdun náà ṣé ìwọ náà tún bá wọn dámọ̀ràn pé tó bá kàwé olóòtú sórí rẹ̀ yìí wo níbi ọ̀rọ̀ oníwèé mi ò fi gbogbo ara sọ́pọ́ọ̀tì rẹ̀ so ní ọ̀lẹ̀ tó sì ń tà kó tó di pé mi àti ẹ mọ́ra rè mi ò fẹ́ kó tọ̀ ọ̀lẹ̀ mọ́ ọ̀lẹ̀ rúdù mọ́mọ́ epo èèlò ló fẹ́ pa ń bẹ̀ ẹ̀fọ́ ọ̀lẹ̀ tún kọ wò èèlò ló fẹ́ gbà ń bẹ̀ sórí ní tèmi ó sọ fún ọ rè tó bá yẹ kó lè gbọ́ tèmi òun mi kémi ràn ọ lọ́wọ́ torí mo mọ̀ kó sì padà wúlò fún mi. bó wàá ní ọ̀dọ̀ ètò ti bí ṣé o ti o ti fọ́. èmi ò fọ́ fún yín o mọ̀kàn báyìí wá ni mi ò fọ́ fún yín o. Eh, àwa wù wọ́n sí bẹ́ẹ̀ ó yà jẹ́ àwọlé lọ tẹ̀lé. ìdámúkálà mo lè wọlé mo ti fẹ́ máa lọ. àwa wù wọ́n fi kíní ìlà lójú mọ̀mọ́ fi lá lójú kó dáa ó tún wọlé lónìí náà. ìdámúkálà eh, ẹ̀ẹ́dẹ̀ gbọ́rọ̀ mi rẹ̀ kàn sígbà mi. ẹ eh, àní màmí mi náà mọ̀ ọ̀rọ̀ náà ni mò ń sọ fún ọ a sì padà ríra ó ti yọ a sì padà ríra àmọ́ mọ̀ pé màá ṣe dáadáa ọ̀dà kò kílé ó yẹ kí n fún ọ lówó ọkọ̀ àmọ́ kò sí eh, kò sí lè wọnú lé wá gbà ọ̀dà. Eh? ṣe bẹ́ẹ̀ ṣáà ni mò ń bẹ̀ látẹ̀. sọ ni ń dúró ni. ah ewu ẹ má dá màmá lóhùn o. tí wọ́n lọ ń sọ ah, kò dá mú kẹ́lẹ́ ṣé mi ṣàmùwà gbàrà mi wá bá yín ẹ má dá wọn lóhùn. màmá sọ tí wọ́n ni sọ mọ̀ wípé jẹ́jẹ̀jẹ́jẹ́ mi ni mo jókòó sẹ́nu sẹ́ mi o jẹ́jẹ̀jẹ́ mi mo jókòó sẹ́nu sẹ́ mi o látìgbà tí mo ti wálé yín tí mo mọ̀ ti ní pé kémi àti ẹ̀ka mọ́jọ pàdé mọ́ fáwọn olè fọmọ àwọn pápárí àwọn olè fọmọ àwọn fẹ́ni tó kọlà pé kí mọ́ borí ọmọ àwọn jẹ́ o kí mọ́ bá yọ ọmọ àwọn jẹ́ o ni mo ti dáwọ́ lọ́rọ̀ ẹ̀ sọ mọ́ pé mo ti dáwọ́ lọ́rọ̀ ẹ̀ jọ́ nítorí ọlọ́run o jọ o jẹ́ jẹ́ jẹ́ ayé tèmi o má dèmi àti mọ̀mọ́ pọ̀ o inú ló ń bẹ tí bàbá ròyìn tèmi dáadáa fún mọ̀mọ́ tí mọ̀mọ́ wọn sọ pé kẹ́mi má wálé àwọn ọmọ ìgbé èmi olórí burúkú lèmi o èmi o èmi o èmi ayé tèmi ò dá o kẹ́mi má kàyé tèmi sí ọ̀dà kí má kóra àwọn o tí wọ́n mọ̀ sọ bẹ́ẹ̀ fún mi tó bá jẹ́ pé ìwọ ròyìn tèmi dáadáa fún wọn pé à èmi lèmi ṣe bẹ́ẹ̀ nú ayé tiẹ̀ o o o o o o o o o ẹ má bínú ṣe tí ó yẹ wá jókòó bọ̀dá mú ká ẹ lọ. o mú mi wálẹ̀ nù o òṣèkóṣe tún mú mi wálẹ̀ orí mi kàn ń lago sí ni ó tiẹ̀ lè rí mú mi wálẹ̀ lónìí. àbùkà ilé wà àfìgbà tí bọ̀dà Bùkáyọ̀ dẹ̀ bínú lọ ah, ah, màmá dẹ̀ ti wá kó bá mi lọ́dọ̀ bọ̀dá yìí o ah, ó dẹ̀ ná ìsinmi o kí ni màá ṣe báyìí bọ̀dá Bùkáyọ̀. but dad what i'm trying to say is that don't you think that i'm still young and inexperienced to handle your business at least ẹ ṣe lè fún mi níbi like one year kí n fi prepare, like, you know, study the rudiments and stuff I need to know. Because at least ẹ jẹ́ kí ẹ jẹ́ kí n explain ara mi náà nǹkan tí mo try that, sọ ni pé at least ẹ tiẹ̀ ṣì fún mi ní bíi one year can n learn about àwọn rudiments and some other things to know about the business Can n tó to tó wá okay fine o I want to take over Okay. All right. Mom. Mommy go. I love your name, brother. Okay. Ah. But why now? Why don't parents or she man she buy? You don't even know my plans. You don't know what I've always wanted to do after school. You don't. Like, why expect me to come and take over? Come, Ah. Um, I don't think their fault. They want us to be like them. So. But oh, we can't be like them now. You don't understand what I'm trying to say. At ah. least, ó come up with me. èmi náà ní plans for life Demi? Like things I want to become, things I want to do, like I want to see Motini. ní dín mind ní gbókè fine I've always wanted to be this and that. Wọ́n kàn okay. Okay, sọ pé okay dọ́dọ́dọ́dọ́ gbọ̀n òkè ẹ̀mí kan máa head head company now. Ẹ rẹ̀ I àwọn òbí wa là ń sọ̀rọ̀ pẹ̀lú. choice nǹkan tó bá ní kò ṣe ló ṣe ọmọ kan ta ìpàṣẹ fún ìdí ẹ̀. yes i'm sure láti buttress point lóòótọ́ èmi náà really support kò bíra kan máa ní pé kí ọmọ àwọn àṣìṣe kan kìíní kan just like my dad. wọ́n fẹ́ kí n parí service kí wọ́n á join political whatever àwọn tó ń ṣe which i'm not really interested or because I've got no choice he's my dad and me. ò dẹ̀ fẹ́ tàpá sọ́run mi mo ní ìdàtí nǹkan bá gbé ṣe ni. and uh, mo ń wé mi kémi kan ṣiṣẹ́ like let me hustle mo fẹ́ rely lórí okùn sí mi náà but he said nǹkan táwọn fẹ́ ni and I've got no choice mo ní láti ṣe nǹkan táwọn fẹ́ ni so ọmọ you no get choice o. àwọn ò tiẹ̀ mọ̀ tẹ́lẹ̀ àwọn arókè bóyá àwọn sẹ́lẹ̀kọ́ díẹ̀ ló ń bá sọ̀rọ̀ àti ìfẹ́ ṣe yẹn. àwọn wo ló ń bá sọ̀rọ̀ mi pé kò kàn wọ́ọ̀rì yìí sẹ́lẹ̀kọ́ dé ìwé rẹ̀ wo ló ń bá sọ̀rọ̀. ọmọ tí mo wá wọ ọmọ ìkáwọ́ káwọ́. kí lè tẹ̀ pé ìtẹ́ ìtòrí àwọn ọba ìfẹ́ rẹ̀ ń fẹ́ràn mi. èmi ló bá ah. ṣọlọ mo rí bọ́mọ ẹ̀rọ ọmọ yẹn pọ̀ síbẹ̀ síbẹ̀ kò sì máa ń mọ̀ jù. ọlọ́mọ yóò kó kó kó ṣe síbi sàbíkú náà máa ń pè é síbi ní máa ń wé Oh, they're like, you are just going to go to by this time. Oh, mo ti ń pe woman olóúnjẹ látàárọ̀ kò pick call the last time tí mo bá sọ̀rọ̀ like thirty minutes ago she said she was on her way and i have been trying to call her kò pick ẹ̀ mọ́. wọ́n táwọn èèyàn máa ṣe báyìí náà wọ́n táwọn èèyàn máa disappoint èèyàn báyìí. mo ti wà destabilized already ẹ̀ka ní kò ṣe bí àwọn tèmi lọ́wọ́ around the city bó ṣe máa lọ disgrace olúwẹ̀ nìyí á ní mo mọ̀ kán máa pa ìṣèlú màá ti gbómi ndómi kan náà màá ti jẹ́ ndómi jẹ́ kiri káwọn èèyàn tó máa dé. she's not picking. she will come. owó kàn léètì ni àwọn nàìjíríà ti ní bóyá máa léètì gidi nínú yẹn àwọn kí bàbá wọn ti bọ̀ àwọn tó yẹ wọ́n. ṣáà mi sáàbù àwọn ọ̀rẹ́ mi tó ti ọkọ̀ jẹ́ náà please kó jẹ́ fi dé ètò ẹ̀kọ́ fún mi ẹ wo ẹ ní problem ṣe rí mọ́mọ́ ẹ̀yìn àti ah, fẹ́ kú lálẹ́ ẹ jẹ́ bá yín kó flakes. ẹ ṣáà jẹ́ bá mi manage ẹ ṣe gbọ́ let me try let me try my best. kétra yẹn kan fi kọ yìí. ẹ ìjọba mi sáà wọn. abọ́ tí oh, wọ́n lẹ̀ àwọn ìgbà. Um, àwọn náà wọ̀ ọ̀n bẹ́ẹ̀ sáré ṣe nǹkan nulẹ̀ tó bá ti ń sáà mọ́mọ́ ìbémi náà sáà fún wa gbé fún mi nínú ìyàwó àdúgbò ọ̀la. ṣé bẹ́ẹ̀ máa ṣe fúnra yín. ẹ máa kọ́kọ́ bá mi kó mẹ́ta wọn mo fẹ́ fọ́tò kí n gbé sínú ní kó kó má lọ tutù ìyẹn mo máa jẹ lálẹ́. ẹ jọ àǹtí gbọdọ fẹ́ràn mi ní kí bá wọn gbé wá sókè mọ ọmọ bẹ́ẹ̀. òkè yóò mú ẹ ti ẹ ti wọ ẹ bá ti gbin staircase ẹ first room by the left. okay. Mm. okay. ah mama ẹ ra ma yes ma. ẹ yà mí ẹ ṣe ẹ eh. níbo mo fẹ́ lọ wo mo fẹ́ lọ wo lọ́sùn. ẹ eh, ẹ má ṣe ìyọnu ẹ má ṣe ìyọnu torí ìrìn àṣẹ bí káwọn náà wà lọ. lè ṣe wa ṣé kò sí ọmọ mi ńkọ́. ẹ eh, ṣe rí kò sí wàhálà ọmọ yín lóyún. oyún. bẹ́ẹ̀ ni lóyún. ó lóyún. màmá ẹ má lọ ṣe bẹ́ẹ̀ sọ pé nífẹ̀ẹ́ mi ni ẹ má lọ ẹ̀yin àgbà náà lẹ pa lówe pé orí bíbẹ́ kọ́ lóògùn orí fífọ́ màmá mo ti gba kádàrá tèmi ẹ má lọ. Àgbẹ̀ní. Ma. O ní kí n má lọ. Bẹ́ẹ̀ ni Kí n má lọ kémi rẹ kájọ á máa tó oyún ọmọ tí ò ní bàbá oyún ọmọ àlè wà gbọ́nà tó bá tiẹ̀ bímọ tí wọ́n bá béèrè ìpè bàbá ọmọ rà ṣé ká sọ pé ó ti kú ni kaná mọ orúkàn ìjẹ́wọ̀ tiẹ̀ gbọ́nú ìtàn rẹ̀ nílé bàbá nílé ìyá bàbá ẹ̀ nílé bàbá bàbá ẹ̀ wípé ọmọ àlè wà nù ìran wa ọmọ tí ò ní bàbá ṣúwà nù ràn wá. ọmọdé búrọ̀kọ bọ́jú ẹ̀yọ́ láì mọ̀ pé ìjọba lójú ẹ̀rẹ̀ ń pa ni. Ah, ẹ ṣàánú mi ẹ kẹ́ni ń dọ́gba ìkọ́mi sí náà ìjẹ́rìí ń dọ́gba mi sí ẹ àníkà ọlọ́run ni bẹ́ẹ̀ ẹ ń dọ́gba ìkọ́mi sí náà ìjọba ẹ ẹ ẹ ọlọ́run ẹ ẹ ẹ ẹ ẹlẹ́dẹ̀ mi kí mo ṣe lóde tó dá mi fún yàjẹ́ mo fẹ́ ìyá ìmọ̀dí ìyá kejì ló mọ wọn wọ́n lọ mi ò ní wá mi ò ní lẹ́yìn mi ò lẹ́yìn ọkọ̀ọ̀kún ọmọ mi kọ́ mo púpọ̀ gbílé olùdókòó mi ṣẹlẹ̀ ìwọ ọlọ́run kò lè ṣàánú mi ṣàánú mi. Yeah. ṣé wàá rí bọ́wọ́ lè yí mi gbọdọ̀ parọ́ fún ẹ ó ń tó sí mi lẹ́nu báyìí ṣùgbọ́n ọ̀rọ̀ pọ̀ lónìí pélépèlé ló la máa ṣe pélé la fi ń pa àmú pẹ̀lú ẹ̀. kí wàá ni mo fẹ́ ṣe ọmọ ìbílẹ̀ kẹ̀lẹ́ ìgbà tí mo fi tèmi kó bá ìyá mi lè rà. ìgbà tí mo fi tèmi kó bá máa mọ̀ ọ́ hey, ọmọdé búrọ̀kọ bọ́jú ẹ̀yọ́ láì mọ̀ pé ìjọba lójú ẹ̀rẹ́ ń pa. ọ́fíìsà ẹ ti tẹ́ ẹ bá mi jí wọ. ọmọ aráyé wọn wọ̀run ṣoṣùn bí ẹni tí ó ní lọ́mọ. tó bá jẹ́ pa ikú láyé mọ́ o àbàbà àmù ọmọ ọdún àbàbà àmù ọmọ dáa ọ̀kẹ́ mẹ́ẹ̀ẹ́fà lẹ́gbàá a ò bá a kàn láàyè mọ́ ah! kọ́lọ́n kó fọ̀rùn kẹ́ni rè mọ̀ mọ́mọ́ sí èèyàn o ìyá mọ̀ dáa o mọ̀ mọ́mọ́ dáa o ọlọ́run kò rí jà ń ha àwáwù àwáwù sítorí pé ọlọ́run ti pe mọ̀mọ́ sọ́dọ̀ ló jẹ́ kó o sá fún mi àbí ló jẹ́ kó o rìn jìnnà sí mi àti pé bó ṣe dé náà ni mo ti ń wo ikùn rẹ pé ikùn yín ti tayọ irú eléyìí tó máa gbé wá bí o kí ló ṣẹlẹ̀ gangan kí ni kí ló ṣẹlẹ̀ sí ọ nínú. àwọn kọ́pàsì ló wáyé ni. wọ́n bá irú ọlọ́run kó sọ́wọ́ sí mi wá tí mo máa ta mọ́ínmọ́ín fún yẹn. ẹ kí náà ló sà wọn. kọ́nu wọn ló kì mí mọ́lẹ̀ tó fún mi lórí lọ́jọ́ tí mo lọ ta mọ́ínmọ́ín fún wọn. ha mo dáràn ó kí ọmọ lẹ àwọn aláìkọ sẹ́yìn ládùúgbò ni àwọn èèyàn mọ̀ níka wọ́n mọ̀ dájú o ṣé ẹ̀ka tó ṣe iná ló wá di oyún báyìí àbí ọlọ́ngbọ́n àwọn tán bí ọmọ òun wọn ò ní jèrè rẹ̀ èmi ni mo sọ bẹ́ẹ̀ àwọn òbí rẹ̀ ò ní jèrè ah! ó lábàtà ó sì mú ti bọ ó ó lọ ṣé ó rò mi kú ni ah! òkúkú mọ́kà wọn róró ẹnìkan kọ́ ní túbẹ̀ ṣe ni àbí eh, eh, àwọn kọ́là tó ayé rẹ̀ ṣe ni òun á débẹ̀ ó kì bẹ̀m̀bẹ̀ mọ́lẹ̀ lẹ́ẹ̀kan náà ó sì lù ẹ̀ẹ̀kan péré ló ṣe o ẹ̀ẹ̀kan péré ló ṣe o láti kó bọ̀bẹ̀ gún ẹ̀yin ṣáà ni mo máa bẹ̀ kẹ́ má bínú. mo ní kó kó kó kó kíní kó sọ fún ọ mo ní à gba tèmi o kára ti ṣe kára ti ṣe wedding ṣé gbogbo tí yóò ṣẹlẹ̀ yóò ṣẹlẹ̀ ni. Oh, mm, eh. tani wà sí tani wà sí madam madam madam ẹ jẹ́ ràn mí lọ́wọ́ which there which there please help me madam oh my god madam madam help oh madam madam madam madam. ta ni mo fẹ́ sọ fún ta ni mo fẹ́ rò fún. ìṣòro ẹ̀kú rẹ̀. Ma? ó lọ sókè ẹ títí máa mo wà òkè báwo ni fáwọn wíwà tó wà ní ọ̀fọ̀ ẹ̀ ó wà lọ́wọ́ mi ok so tètè parí ẹ̀ ṣùgbọ́n. báwo lára ẹ̀ mo fi pé ara ti ń hmm? èmi náà ti ti pẹ̀lẹ́ so oníkó wá gba abẹ́rẹ́ ìyàlẹ́sẹ̀ business. kí ló dé tí tara yín wá ń gbóná tó bá ẹ̀pẹ̀lẹ́ ìfásí fún yín lábẹ́rẹ́ kan tó gba yín tó ń gbóná yín kan lọ ẹ̀pẹ̀lẹ́ bó ṣe ń gbọ̀n ẹ̀pẹ̀lẹ́. Àwa. Pẹ̀lẹ́. wọ́n máa discharge ẹ̀ ní. ẹ ṣe bẹ̀rẹ̀ ìdúgbò ibi táwọn ọmọ tí náà bá dé wọ́n máa rá láàrin. àmín pẹ̀lẹ́ a dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ṣebí wọ́n rè you perfect okay oyún inú ẹ̀ náà good nǹkan kan ṣe so nurse ma ẹ prepare gbogbo ogun ẹ̀ fún mi torí ó ń lọ lélẹ̀ did you get that. Yes, all right Awa, pẹ̀lẹ́ o take care ara ẹ o. ṣùgbọ́n and you ẹ ṣe mo kọ́ tí mo ní kẹ́ ṣe ẹ fún mi ní ìdíjú àti. ọ̀dà mukaila ọ̀dà mukaila ọ̀dà mukaila ọ̀dà mukaila ah, ẹ̀ka sí fóònù yín kọ́ fóònù fóònù ó wà nílé. mo ti pé pépé kò lọ. kò lè lọ ànílábà náà àdísà. bùdá mukaila wọn ti dáná sí i lọ́rùn. tani. àwọn àbejì ọ̀ràn tẹ́ gbà lẹ́nu iṣẹ́. kí ni wọ́n ṣe. wàlẹ́ wọ́n ti wọ́n ti nà yàn pa sí ṣọ́ọ̀bù nísìnyí wọ́n ti nà pa ni o wọ́n ti nà yàn pa sí ṣọ́ọ̀bù nísìnyí. kọ́sítọ́mù yín gangan gangan lù pa àwọn olùpa ni o. kí ló dà wọ́n pọ̀ pẹ̀lú kọ́sítọ́mù. Ah. àwọn ọmọ akàngbáriwo láti dáhùn wa ni akàngbáriwo ni kásẹ̀ tó dé bẹ́ẹ̀ wọ́n ti lu sẹ́jà wọ́n ti lu lórí yìí. Ah! wọ́n ti pààyàn sí yán wò. kí ló dé àwọn àtàwọn àwọn alẹ́ náà. a mọ̀ ṣe lágbọ́n ìdíwọ́ níbi tá a ti ń gbà látọ̀ àwọn ìgbà yòó. àti ìgbà yòó ti wọ́n ti lè pa sí yán wò yẹn. ẹ ẹ ẹ̀rọ mi lé lórí. kò dìde. kò dìde o. àmọ̀ràn tí màá gbà yẹn ni pé ẹ̀dùn àwọn ọmọdé mú ká mọ̀ lọ sí ìgbà olórí gbogbo olórí gbogbo Thank you. ìgbà tí mo ti gbé ẹ débí ló ti ń sunkún ni mo ti ń béèrè lọ́wọ́ ẹ wípé kí ló ṣe ẹ ẹkún yìí náà ni see let me tell you ọwọ́ tó bá ń dùnyàn ni ò kí n fi sábẹ́ aṣọ nǹkan tó bá ṣẹlẹ̀ gangan n kò sọ fún mi I can be a help darling. dókítà mo mọ pé ti tíráìpù mi gbọ́ ọ̀rọ̀ pọ̀ lórí gbogbo. mo parọ́ pé èmi ni mo gé fẹ́ràn mi jẹ ní àyà àti ikùn àti ọwọ́ nítorí ọjọ́ tí mo lọ ta mọ́ẹ́mọ́ẹ́ fún wọn ní corpus lodge boxers lówó lọ́jọ́ yẹn mo dẹ̀ rí àwọn àpá yẹn lára ẹ̀ fẹ́ràn mi ò bá mi ní àjọṣepọ̀ rárá. ta ló fẹ́ lónìí. àwọn kọ́sítọ́mà mi tí mo bá tajà fún ní mẹkánú village ni. àwọn kọ́sítọ́mà ẹ tó ẹ tó pa pé fẹ́ràn mi ló fẹ́ lóyún. mi ò mọ̀ mọ́ fẹ́ràn mi kọ́ ló fún mi lóyún fẹ́ràn mi kọ́ fẹ́ràn mi kọ́. bí ìfẹ̀gbésí ayé mi ṣe rí nìyẹn láti gbà táwọn òbí mi ìjàmbá ọkọ̀ tí mo fi dẹni tó ń gbọ́dọ̀ girama tí gbogbo ìṣẹ̀lẹ̀ yìí wá ń ṣẹlẹ̀ sí mi tó fi sọ di ẹni tí ò ní aláìlára pátápátá tí mo fi pàdé àwọn màdàm lọ́jọ́ tí mo dákú lọ́jọ́ náà. ṣe sítórí ẹ wà pathetic gan má ní ò tọ́ọ̀chì mi rọ́mù gbà mo ń gbà tí ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ ǹjẹ́ o rìpọ́ọ̀tì police station kan rárá. area command ìlú wa yìí náà ni. area command kan náà bẹ́ẹ̀ ni sọ. wọn ò dẹ̀ ṣe nǹkan kan sí. àsìkò tó ṣe. that's ridiculous. àwọn tá a gbójú okùn léwọ̀n jẹ́ ní àgbà àwọn tó yẹ kó kó kó ran àwọn tó yàn jẹ lọ́wọ́ they wouldn't do anything because o fún wọn lówó irú system tá à ń ràn bí báyìí nìyẹn mo promise i'll help you out fowó lẹ̀ pro bono free i'm doing it for you for free. okay sir inú mi ò bá dùn tẹ bá lè ràn mí lọ́wọ́ kọ́ má fi ọwọ́ láì gbá mi lójú pátápátá. ó yẹ kó máa fìyà jẹ ẹgbẹ́ yẹn gbàgbé ẹ nítòsí dọ́dọ̀ mi ọlọ́run á ràn wá lọ́wọ́. ẹ ṣe gbọ́n sí i. kí ni wọ́n fi pé a lè ṣe sírú case by? gẹ́gẹ́ bí agbófinró. No, no, no, no, no, no, no, no, no, I won't do that. Look here, mi ò fẹ́ kí orúkọ mi tàbí kí ti ọmọ mi wọ̀n nù kéésì. You know what it means? ah look here a bẹ́tà kó a rí mi lè please Uh, wá you're just, mi yọjú sí mi ká sọ̀rọ̀ lórí ẹ̀ jọ jọ ti gbọ́. Now tell me, what do you stand to benefit when you want them to benefit? mo ṣáàkì ṣọmọdé ọ̀rẹ́ mi ni ọlọ́rọ̀ mi ni mo rí fẹ́ràn mi bíi mẹ́ńtọ̀ mi ṣùgbọ́n ó kọ ẹnu fẹ́ sí mi ní ọgbà kan lọ́jọ́ tó ní kí bóun gbé mọ́ẹ́mẹ́ wá sí bẹ́ẹ̀dì òun tó ní kí wá bóun nínú yàrá mi ò rò kàn pé bóyá fẹ́ràn mi lè bá mi lájọṣepọ̀ ní tipátipá mi ò rò sí rárá. wọn náà sọ ó ní pé ó gbé oúnjẹ lọ́ba nínú yàrá o ní kò gbé oúnjẹ wá ní wọn náà dẹ̀ wà sórí ó bá ní àjẹkẹ́ lánà ọmọkùnrin ta ni o mọ̀ wípé àjẹ́ àná ló pa ọmọ ọmọ tó kú lẹ́yìn kí ló dé tó ń pariwo wo ló mọ̀ mọ̀ ló gbé lọ bá fẹ́ràn mi nínú yàrá nítorí pé orí pé ó kì bàbá ẹ̀ lówó lọ́wọ́ wọ́n wà òkè àbí bẹ́ẹ̀ kọ́. rárá ọ́fíìsà mo ò ti ara mi mọ́ fẹ́ràn mi lọ́rùn mo ṣàtìlẹ́ ní ọmọ ọdún méjìdínlógún ah, léyìí tó wù mí tó jẹ́ pé tí bá fẹ́ bá ọkùnrin lájọṣepọ̀ kò sí nǹkan tó kan sí anybody níbẹ̀ ah, ah, fẹ́ràn mi ló sọ mí di obìnrin he met me a virgin on the same day. now tell me how do you want to convince me. officer ẹ lọ wá rẹ̀ ẹ máa bá àpá ẹyín mi lára ẹ̀ ẹ wo igbá ìyá ẹ̀ ẹ wo ikùn ẹ̀ ẹ wo ọrùn ọwọ́ ẹ̀ ẹ máa rí àpá ẹyín mi bẹ́ẹ̀. mo ti ń pe woman oúnjẹ látàrọ kò kò pick up the last time tí mo bá sọ̀rọ̀ like thirty minutes ago she said she was on her way and i have been trying to call her kò kò pick ẹ mọ́. wọ́n táwọn èèyàn máa ṣe báyìí náà wọ́n táwọn èèyàn máa dis disappoint èèyàn báyìí. mo mo ti wà destabilize already ẹ ká ní kò ṣe bí àwọn tèmi lọ́wọ́ around the simple ṣe máa lọ disgrace olúwa ẹ̀ nìyí. ká ní mo mọ̀ kán máa pẹ́ ṣèbí màá ti gbómi ndómi kan máa ti jẹ́ ndómi jẹ́ káwọn èèyàn tó máa dé. she don pikin. she o kàn owó I want ni àwọn nigerian kìíní bóyá máa léètì ni nínú yẹn àwọn kìíní bàbá wọn ti bọ̀ àwọn tó yẹ báyìí ṣáwà mi sáàfù àwọn ọ̀rẹ́ mi kọ́ ti ọkọ̀ jẹun at least kó jẹ́ fi gbé ẹsẹ̀ ọkọ̀ fún mi. ẹ wo ẹ ní problem ṣe rí mọ́mọ́ ẹ̀yìn àti ah, ah. ẹ fẹ́ kú lálẹ́ ẹ jẹ́ bá yín kó plate. ẹ ṣàjọba mi manage ẹṣẹ bọ let me try let me try for my best. kẹ́tọ̀ àyẹn lọ sí wọn fi kọ yìí. ẹ ìjọba mi sáàfù wọn. abọ́ ti wọn lẹ̀. Oh, okay. Okay. Um, Arawu, you know what? Um, best hire ṣe nǹkan nulẹ̀. Tó bá ti ń sáàbù mọ́mọ́ ẹ̀, bẹ́ẹ̀ mi náà sáàbù wá gbé fún mi nínú àwọn àjúwe ọ̀dọ̀ ọ̀dọ̀. ṣé bẹ́ẹ̀ máa ṣe fúnra yín. ẹ máa kọ́ bá mi kó mẹ́ta àwọn ọmọ ẹ̀kọ́ fọ́tò ọ̀fìn gbé sínú ní kó má lọ tó ìyẹn wọn máa jẹ́ lálẹ́. ẹ jọ àǹtí gbàdáfẹ́ràn mi kí bá wọn gbé wá sókè mọ́ ọmọ bẹ̀. ok mú mọ́ ẹ bá ti mú tí a bá ti wọ tí a bá ti gun staircase yẹn first room by the left. okay oh yes allow me come in ah down. Yeah, but no, go there, go there, go there. Okay. Yeah. Okay. Uh, okay. now, <laughs> okay. Yeah, also. dressing stylish nípa ẹ̀sùn bá tó náà. ṣé wọ́n pé mo ti sọ fún ẹgbẹ́ kò sọ́nà ọ̀dọ́ iṣẹ́ àti ẹ̀sìn fún ẹgbẹ́ tó ní owó school fees náà mo ṣe máa ń fún àwọn. <laughs> Okay, um, so, um, what's happening now? You shine at the Um, okay, kò sọ́nà ọ̀dọ́. But, tí o bá sọ́nà ọ̀hún, ó máa ń lọ̀nà sílẹ̀, ó máa okay. Come on, come on. Kí ló ṣe tó bá lórúkọ làkòkò wà kiri ọ́fíìsà. mo mọ ọmọ tí mo bí kò lè ṣe nǹkan tí wọ́n lẹ́bí against ẹ̀ yẹn ẹ jọ and kẹ̀dẹ̀ má gbé lọ sí court àti tí lọ́ọ̀yà mi bá dé please ok lọ́ọ̀yà mi máa jọ yín láìpẹ́ o máa bá mi yọjú sí station dóró èèyàn lè gbẹ̀rí àwọn ọmọdé yìí jẹ́ a lè sọ pé kò ní ṣe kó dẹ̀ pé ó ṣe ọ̀ tó bá débẹ̀ tó bá rí i pé kéèsì yẹn fẹ́ ó fẹ́ bu lọ́wọ́ I know you know what you do ó máa yanjú ẹ̀. tí ẹ̀gún bá gún ọmọ olówó lẹ́sẹ̀ ẹsẹ̀ ọmọ ti tálákà láti máa yọ nípa ọ̀rọ̀ ọmọ tí wọ́n rèpì yẹn láti òkè wọ́n ti ní ká wá bá ṣe máa yanjú ẹ̀ mo dẹ̀ ti gbéṣẹ́ yẹn lé ẹ lọ́wọ́ kó ensure wípé gbogbo ẹ̀ wà níyanjú. Yes, sir. Uh, but, but, sir, only come away for you. Uh, because uh, with the evidences we have with us, we'll be sure we for we will not even. But uh, um, with what you just said now, my wife wishes uh, I will do something about this. Better. Ensure we put one conscious kó lè kúrò nílẹ̀ understood. yes sir. All right. jẹ́ ń pe kọ́lẹ́ẹ̀gì mi yẹn. okay dear. hello. yeah yeah yeah yeah mi ni. yeah mo wà ókè o wò kó. ó wà lẹ́gbẹ̀ẹ́ mi bàjẹ́ bọ́n pápákọ̀ kú ni. yeah quick one um, Audio tí mo gbà lọ́wọ́ detective yẹn lórí case ọmọ tó rape yẹn ǹjẹ́ ti listen sí. kí ló yeah my sentiments ṣé o rò pé ọmọ yẹn wà under duress or stand under duress exactly my point. ẹ̀ ṣé ìsinmi àti ẹ̀ ti wà ní same page yẹn sìn. We can go ahead and file that as a um, concrete evidence against them. Alright. Oshi. Atumaso later me. Yeah. Oh. Colleague mi lọ́fíìsì ni. Case ọmọ àwa yẹn We will find this, lọ́tàlì pẹ̀lú gbogbo nǹkan tá a ti ń bá She was definitely raped as much mm-hmm. baby mm-hmm. mo fẹ́ kí mo fẹ́ kẹ́ kẹ́ bá mi jà fún ẹ̀tọ́ ọmọbìnrin yẹn gan ni o torí mm-hmm. ó ti jìyà and then mo tún fẹ́ kí wọ́n mọ̀ pé àwọn lọ́ọ̀yà kan ṣì wà tó yẹ pé they are ready to fight tí wọ́n ní fi igbá kan bọ̀kan nínú please please darling you trust me for that of course I do tí màá ní ṣe màá ní mi ò ṣe yes I do. I'll make sure they pay. I'll make sure Thank they you. pay for it. Thank you, dear. Seriously. Thank you. Mm. Um, sir um, sherry nǹkan tí mò ń try láti sọ ni wípé um, ìgbésẹ̀ wo lẹ rò pé a lè gbé lórí kéèsì ọmọ tí àwọn human rights gba audio tape interrogation tó wà lọ́wọ́ because the way i'm seeing things. kò má lọ bounce back sí wàhálà officer. Sir, ah, listen and listen carefully. You need to take care of this person. Àti ọ̀rọ̀ ti rí báyìí. Ṣùgbọ́n wípé apply wisdom ẹ̀ ni. Ó ṣe pàtàkì apply wisdom ẹ̀. Ó jẹ́ bẹ́ẹ̀. Tí ó bá ṣe máa gbaṣọ ní ọmọ ẹ. yes ẹ eh, ẹ eh, but sir ẹyin náà lẹnu i'm worry on the other i can try láti help honourable ẹ ká assist wọn ká ṣe gbogbo tá a ṣe sá ẹyin lẹ fún wa ní instructions sá. irú ọ̀rọ̀ mi ń jáde lẹ́nu sorry sir so ó yẹ kó wọ ọlẹ kó mọ pé nígbà tó wọrí bá yàn ní lọ́ọ̀dẹ kó bó ti máa ti yọ ọ̀rẹ́ nìkan. tí ò bá jẹ́ bẹ́ẹ̀ tí wàhálà bá délẹ̀ ọ̀yọ́ ló wà o. sáà Y O Oyoluwa. Ah, yes. Yes. Um, um I'll see what I can do about it, sir. Uh, my wife's solution, sir. Uh, uh, um, thank you very much, sir. Uh, let me take my leave, sir. Uh, good night, sir. Yes lọ́yà ẹ pẹ̀lú gbogbo evidences tó wà lọ́wọ́ rẹ̀ ṣé a lè fi rán ọmọdé ìlẹ́wọ̀n ni àbí kí ló fi. ọ̀nàrẹ́bọ̀ ah, ẹ má jẹ́ àfi àìmọ̀ èrò ba èrò jẹ́ fúnra wa o torí pé tá a bá fa kéèsì títí títí títí tó tún sún síwájú ṣé ló dàbí ìgbà tá à ń sún ẹjọ́ olódodo síwájú sí ni o bó pẹ́ bóyá ọmọ yìí á bímọ tó bá bímọ tán tó bá ràn DNA lórí ọmọ yìí tó bá já sí pé fẹ́ràn mi ló padà fún ọmọ yìí lóyún ìyá tó máa fi jẹ́ òní jẹ́ kékeré rárá o ehm, honourable mi ò dẹ̀ nínú pé torí owó tí mo fẹ́ gbà lọ́wọ́ yín kí má bá yín sòótọ́ ọ̀rọ̀ ẹ má jẹ́ àṣebẹ̀. uh, I want you to do your your your your best. tó bá yẹ pé tí ọ̀dà barista náà la máa bá sọ̀rọ̀ tó máa jẹ́ kó níyànjú go ahead. yeah actually nǹkan tẹ́mi náà ń rò nìyẹn wọ́n rò pé ká bá human rights um, lọ́ọ̀yà tó gbà fún ọmọ yẹn láti bá wọn ṣe meeting ká lè mọ nǹkan tó fẹ́ àti nǹkan tó fẹ́ by then your image will be protected and everything will be trashed out at once. ẹ tó bá jẹ́ pé way forward ni ẹ then do it i think it's your job àmì kí gbogbo nǹkan tó ń rùn lẹ́yìn kó kásẹ̀ lẹ̀. màá fẹ́ kí a gbà pé gbogbo nǹkan tó ti ṣẹlẹ̀ látẹ̀yìnwá ó ti di àfìsẹ́yìn tẹ́gùn fàṣọ. lọ́yà hmm. màá fẹ́ kó sọ àwọn nǹkan tí mo ní ní plan fún àwọn àgbà. gẹ́gẹ́ bí honorable ṣe sọ wọ́n ní kí n jẹ́ kó yẹ pé kó lọ́ọ́ fi ọkàn ara ẹ̀ balẹ̀ wípé àwọn máa gba ọmọ ẹ̀ gẹ́gẹ́ bí ọmọ àwọn máa dẹ̀ tọ́jú ẹ̀ wọ́n ní gbogbo ibi tó bá àwọn kó délé ayé ẹ̀ àwọn máa ràn àwọn lè máa ràn kọjá bẹ́ẹ̀ tó bá tún wù wọ́n náà kó padà lọ school tó bá bímọ tán wọ́n láwọn máa ràn ẹ́ lọ láti wá fi ìdí gbogbo ẹ̀ múlẹ̀ wọ́n láwọn máa open account in your name pẹ̀lú two million naira. bẹ́ẹ̀bù àwa o lè ti fẹ́ ti ara ẹgbọ́n yẹn o. kò sí nǹkan tí mo fẹ́ sọ sọ nǹkan tó bá ti sọ mi. àná at this junction ìwọ ló ní gbogbo ẹ o èmi ò ní kan ṣe ń bẹ̀ right now um, to start with you màá fẹ́ kó fún mi ní phone name tí màá kọ sí orí iṣẹ́ two million naira tí mo tí mo fẹ́ fún ẹ. ọwọ́ wo lóhùn àwẹ̀ ní ọlọ́gbọ́n yìí. sorry ọlọ́pàá èèyàn tìbò. tìlú èèyàn nìsà. nínú àwọn ọlọ́pàá èèyàn mi ni ìtọ́jú Ajíbọ́lá ọlọ́pọ̀ èyí ọmọ ìdáyẹmí. Ajibola. that means uh, Ajíbọ́lá uh, Àríkẹ́ ọlọ́lẹ̀ lókè kòtò àbí. ọmọ Ajibola. ni. máa ṣe. Hmm. Hmm. Àjíbọ́lá ẹ jọ ìyá ọlọ́ọ̀lẹ̀ ńkọ́. ìyá ọlọ́ọ̀lẹ̀ ti kú inú wàhálà iná ni ìyá ọlọ́ọ̀lẹ̀ kú sí nígbà tó sọ pé parọ́ mọ́ fẹ́ràn mi. Does that mean pé mo fi ojú olóore mi kórè ìgbọ́yà? ọ̀rẹ́ tímọ́tímọ́ ni èmi àti dáàdi àwa ṣùgbọ́n mi ò ní àǹfààní láti mọ àwárò tẹ́ mo wá pinnu láti ṣe àtúnṣe ojú ayé rẹ̀ èmi ti bá ọmọ mi sọ̀rọ̀ ó dẹ̀ ti gbà láti fẹ́ àwárò gẹ́gẹ́ bí aya. ọ̀rọ̀ fẹ́ràn mi tẹ mẹ́nu báyìí èèyàn lè fipá mẹ́sìn lọ sódò èèyàn lè fipá. Pa fẹ́ ṣe yọ mi mọ̀ ẹ ṣé ọ̀pẹ ti tẹnu dáadáa ló dẹ̀ gbà kó máa fẹ́ wà. in ìgbà tí mo sọ fún un ní ìgbà. really. láti fi àwọn amúṣàyà in fact kò já mi níyàn so mo rò bí ọwọ́ àwáwò ló wá kù sí wa. sà ẹ ṣé gan-an ẹ ṣé fún ìfẹ́ tẹ ní sí mi gẹ́gẹ́ bí àbúrò mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ àwọn dáàdì náà tí wọ́n jọ̀rọ̀ bàbá mi tó dolóògbé. mo dáríjì yín tọkàntọkàn hmm. wọ́n ní tí ọlọ́run bá ti gbèjà èèyàn kí ló tún wá kù àwa gẹ́gẹ́ bí barrister ṣe sọ lẹ́ẹ̀kan orí question yẹn náà ni wọ́n ti padà sí ṣùṣe tán láti fẹ́ fẹ́ràn ọkọ. mọ àwọn yorùbá náà ló máa ń pálówe pé ìgbọ̀nsẹ̀ tí ń tí létí àwọn gbẹ̀gìrì tójú bá kúrò ọkàn lè kúrò ń bẹ́ẹ̀ mi ò lè fẹ́ fẹ́ràn mi sà ṣùgbọ́n tí mo bá bí ọmọ inú mi ó lè ṣe gẹ́gẹ́ bí bàbá fún mi ò lè fẹ́. mi ò lè rí ọmọ ẹ̀sùnkún ọ̀ ẹkún ayọ̀ lélẹ́yìn ṣé tọ́lọ̀ ń bá ti gbèrò ìdájà kí n tó kù fún yẹ̀ o. Hmm? It's okay. Mm? yeah, yeah, yeah, yeah, yeah, yeah, I, oh, yeah.